wàmà muhammadu ilà rasulu kọ́díkà láti mi ń kọ́ bulihi rusul. àfàyín máa tán kútìlà nǹkan lábí tún wà láàkọ̀ bí kún wàmà. ينقلب على عقبيه فلا يدر الله شيئا وسيجزي الله شاكرين ما كان محمد ما كان محمد يبقى النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما محمد رسول الله محمد رسول الله والذين هو أشد ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة ومثل في الإنجيل كزرع أخرج شطأه فذره فاستغلظ فاستوى على سوقه يعجب زرعاء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم منهم مغفرة وأجرا عظيما السلام عليك يا محمد السلام عليك يا محمد hamala risalata wa wadda al-adalata wa adda al-amanata wa harrama al-kiyanata annabi wa muhammad sallallahu alaihi wa sallam assalamu alayka yawma tazawwajta bi khadijati binti kuwailidi ya sayyidi ya rasulullah ya sayyidi ya habiballah ya sayyidi ya safi allah ya sayyidi ya maki ya sayyidi ya madani ya lahi ya sayyidi ya kureshi ya la ya sayyidi ya Rasulallah èyí tá a fi máa yọ̀bọ̀ ànábì muhammed lẹ́nì ládẹ́ bàbá wa ìmọ̀tọ́lá ní kalẹ̀ òun ni pé Allahumma ya Rabbi sọlé ala muhammadi pàṣẹ ìdèsà dàtí nàbíyé muhammad mi aláhùnmọ̀ yá rọ́bì sọ̀lẹ́ àlàmọ̀ ọmọdé wọ́sẹ̀ ìdè sàdá àti nàbẹ̀yẹ Muhammad. gbólóhùn yìí kì í ṣe gbólóhùn tó rìn láti wí gbogbo apátálà táwa láàyè yìí náà lálẹ́ wí gbólóhùn náà òun náà ni pé. اللهم يا ربي صل على محمد وسيدي ساداتي النبي محمد كتبا اللهم يا ربي صل على محمد الله وسيدي ساداتي kàtí nàbí Muhammad. àmì aláṣọláì kò ń ta Wakunta bina wàkúntà bìnà bàárà wà Wakunta jáfíà wàkúntà rahimah adìyà wà mú àlèmọ́. Maryamu kí àlè kàlẹ́yà ó màmá kànà bá kíyà. Àmì Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi salati nabiyil Muhammad. Mo sẹ́ni tó lè kíjú ànábì bí ni, ọmọ àjíjú ànábì, ó rí jókòó sójú kan, ọmọ mi sọ́tún, ọmọ mi sósì ni fìdá fìdá lè rọ̀sọ̀lẹ̀ láyé omi wàhálà wahali, wàhálì wàhálì fún mọ́nà fún sí wàmálíyà wàlọ́wọ́ kánà tí èdò níyà tàdúró nọ́ọ̀sù ló láì àyà wàbà kíá alá alá òmùlé rábì ìsọ̀lẹ̀ àlàmú ọ̀mọdé wọ́sẹ̀ ìdìtà láti rẹ̀mí yé mọ́. ìwọ́n tó bá nífẹ̀ẹ́ ànábì Muhammad dáadáa lọ́wọ́ ẹ̀ka sókè lọ́wọ́ kan sókè kó máa sọ pé asàlámù àlèkà ya Rasulallah àlùbá asàlámù àlèkà ya Rasulallah. Assalamu alayka ya Habiballah Assalamu alayka ọ̀tún là ó. Bóyá gbogbo tí mo fà láàfíà kò jọ. Gbogbo tí mo fà láàfíà kò jọ. Májẹ̀mú ọ̀tá tẹ kó tẹ kó. Májẹ̀mú ọ̀tá tẹ kó tẹ kó. Sólítàlá àlè wà ní kìí àbí kúlíkàlà lè wà ní kíramì má jẹ́ fìnira lólè ayé mi má jẹ́ fìnira lólè ayé mi. àmì gbogbo ohun tó bá lè fà kú òjijì gbogbo ohun tó bá lè fà kú òjijì àtẹ̀yí tó bá lè fà sí ìbànújẹ́ àtẹ̀yí tó bá lè fà sí ìbànújẹ́ mi sátì àmọ́ ni sínú ayé mi sátì àmọ́ ni èmi ò fẹ́ kó kẹ́rù máa lọ èmi ò fẹ́ kó kẹ́rù máa lọ. gbogbo abiyamọ tó bá ń bẹ́ ń bí rákà yìí máa sọ pé olúwa máa fọmọ mi pa mí lẹ́kún olúwa máa fọmọ mi pa mí lẹ́kún má má fi kú ọmọ ṣàdánwò mi má má fi kú ọmọ ṣàdánwò mi wàhálà tí mo ṣe láti kékeré wàhálà tí mo ṣe láti kékeré fọmọ fún mi lérè jẹ ọlọ́run wá fọmọ fún mi lérè jẹ nígbà yìí kó kó mo fọgbẹ́ fọtọ̀ o nígbà yìí kó kó mo fọgbẹ́ fọtọ̀ o tó bá dọ́jọ́ ayọ̀ kò bá mi láyé. tó bá dọ́jọ́ ayọ̀ kò bá mi láyé. ẹ̀ka sọ pé alimu bára kì í wòlíì ọlọ́run alimu bára kì í wòlíì ọlọ́run. wòlíì ọlọ́run tó ju wòlíì lọ. wòlíì ọlọ́run tó ju wòlíì lọ. ọlọ́run kò wọlá mẹ́ka mẹ́dínà. ọlọ́run kò wọlá mẹ́ka mẹ́dínà. òní ní bàjẹ́ àmì àdára sí kò ní bàjẹ́ àmì àdára sí àmì kò ní bàjẹ́ àmì àdára sí kò ní bàjẹ́ àmì àdára sí.